ibẹ̀ náà ni a wà báyìí pẹ̀lú àwọn àlejò wa wọn ni imam abdulhakim abdulrahim alkutubi tó jọ́dọ̀ àwọn àfáà wa al'adabi ọlọ́ndàkùnjẹ́ ọlọ́nkọba san lẹ́sàn dáadáa àwọn àfáà wa tí wọ́n tukọ̀ ikú tí wọ́n tukọ̀ ètò náà àwọn náà ni àṣẹ dr abdulmomin ẹlẹ́yìnlá ìkẹ́ ọlọ́run kí ó bá san lẹ́sàn dáadáa àmín. alhamdulillah sallallahu wasallam wa barak ala sayyidina abdullah nabiyina muhammadin alayhi afdal salati wa adna at-taslim sallallahu alayhi gẹ́gẹ́ bí àwọn ọ̀kan àwọn ọmọ ya wọn ṣe aláyọ̀ fọkànlọ́wọ́ àyíkàlà ìpè àyíká dé yìí òun náà ni wọ́n ń pè ní kótó wọ́n pè ní kótó ìgbà míì wọ́n máa pè ní ìjàbàlù kótó òun náà ni òkè òun ìgbà míì àwọn ọmọ máa pè ní ìṣúwàdà ẹni gbogbo àwọn orúkọ méjèèjì ni wọ́n wí sẹ́yìn yàtọ̀ sí kótó àwọn orúkọ ṣááyé àtúnṣe wípé àwọn wàlágà yẹn pé níjẹba tíyẹnba wà nù ìjọba ní ìjọba ló dùjọba ló dùn mọ́ lọ àbí lọ ajá kọ́dà wọn ti sọ títì yìí ṣáárí ṣúhàdà so ìyẹn ni pé ṣúhàdà street àwọn tó jẹ́ mákàyà àwọn tí wọ́n kú sójú ọ̀nà ọlọ́run ìbéèrè mi ìtẹ́lẹ̀ omi ọmọ bẹ́ẹ̀ yìí pé tí àwọn tó kú sí gádùá tó wọ́n tó kù nìkan ni ṣúhàdà yìí bí gbogbo ẹni tó bá ti kú sójú ọ̀nà ọlọ́run owó ọṣẹ́ lè ní àdáràjà lùkùn àwọn ṣùhàdà mi ń bẹ ṣùgbọ́n tó bá kú sójú èyí ṣogun yìí nìkan lànà ìjà àwọn handak àwọn èyí tó padà kú lẹ́yìn handak tó mohad àtàwọn gazawaati míì náà tó ti ń lábùmọ̀ so torí pé àyíká wa yìí ó ní àpẹẹrẹ tó lágbára nínú ìgbésí ayé òjíṣẹ́ ńlá Muhammad ó wá ní àpẹẹrẹ tó lágbára nínú Islam ó wá ní gbogbo àwọn ọlágbára ọlágbára láyé ànábì ọlágbára nínú Islam yẹn látara nǹkan tí ó wá ṣẹlẹ̀ sí àwọn tàbí òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam akàn náà kọjá pé ẹnu ọba tí ọlọ́run bá yín ká rí pàkí gẹ́gẹ́ bí àwọn àlejò wa ọ̀dẹ́lẹ̀ ṣiṣẹ́ ṣáàtẹ̀ àbẹ̀lẹ̀hàkì tó yóò bá ní tíyẹn bá máa jẹ wọn kì í nù yàn kò yẹ ká máa nù yín mọ́ ṣùgbọ́n ẹ sáà ní rárá èyí ẹ ẹ mọ̀lú náà ni ẹ sáà mú wa lọ tó yìí táwa ṣe nù ọlọ́run bá kọ́ mọ́ lẹ́gbẹ̀ẹ́ wọn àwọn afáwà sheikh abdulwahid abdulaziz aladabi láti ìlú ìbàdàn àwọn náà wọ́n jọ kọ́wọ́rin ìrìn àjò ẹ̀sìn yìí ni oríṣiríṣi ní ìrìn àjò àmọ́ ìrìn àjò tó jẹ́ nọ́mbà wán níwájú ọlọ́run òun náà ni ìrìn àjò tó bá ní ṣe pẹ̀lú ìbàdà àti àtúnṣe ṣẹ́nà muhammad aleyhisselam sọ̀tàlá ìrìn àjò kárí gbogbo ìrìn àjò anábìláyé ìrìn àjò jọ́fin ni wọ́n lé láti mọ́ká Madina hijira àǹfààní la máa yẹ gbogbo àwọn ìrìn àjò jáde lẹ́yìn hajjatul tó lè fi jọsìn gbogbo yòókù gazawasi níbi àgbà mo fẹ́ rí kìnnì kan ní tàbú mm, mm, mm. so irú ẹ̀lẹ́ wá rìn èyí tó lóore jù nínú ìrìn àjò tí ìmọ̀ ń ṣe láyé òun náà nílé títẹ wá dé yìí òun náà ní àyètàǹpẹ̀ ní kókò ìjọba ti sọ pé eléyìí ni ó gbajúmọ̀ lápá yóò ṣẹlẹ̀ àbúrò kí ló wá mú ààyè yìí jẹ́ orúkọ yẹn torí òkè tí ẹ̀wọ̀n ẹ̀rí lẹ̀ka iná yìí òkè iná pè ní lábàlù pẹ́sọ̀ ó sì jẹ́ wípé ìbéèrè tí wọ́n kọ́kọ́ béèrè òun náà ni wípé ṣé òkè oúnjẹ nìkan ni wọ́n wà ní jẹ̀dẹ́rà tó làárọ̀ bí. àmì ìgbé tán ẹ̀dá kọ́ lè gbé òkè tán. ọ̀kẹ́ ọ̀dà ẹ̀yà. èyí ó máa béèrè pé ṣé òkè oúnjẹ nìkan ní bẹ ní ilẹ̀ lárúbáwá ni láyé òjíṣẹ́ ńlá Muhammad ó sì wá jẹ́ pé àwọn oríṣiríṣi ọ̀rọ̀ ànábì ní má so má ọ̀rọ̀ òkè ojú lọ́pọ̀lọpọ̀ lọ́pọ̀lọpọ̀ láwọn ẹ̀rí tó rinlẹ̀ ara rẹ̀ sí ànábì ni jabalu ojú òkè ojú tẹ̀ wò rí yòóhébù náà ànábì ní nífẹ̀ẹ́ wa wà láti yòóhébù náà ànífẹ̀ẹ́ òkè àpáta ànábìlà nífẹ̀ẹ́ so àwọn sẹ́rí àwọn ọ̀rọ̀ ànábì míì ọkàn yẹn gbọ́dọ̀ gbófo kò nínú ìdọ̀tí so ọkàn yẹn gbọ́dọ̀ má kó tó máa gbọ́ nǹkan yẹn yé wàyí láti ẹ̀gbin tó bá ti kójọ sínú ẹ̀mí yìí wàlá yìí ò ní gbọ́ nǹkan yẹn yé ọ̀rọ̀ ànábì sàṣálà tó ní jabalu wọ́sọ̀dù yuhibbuna wa nahnu nuhibbu ìyẹn kata dára dó ibi tá a ṣe wà ní wípé kí ló fà tí anabi sàtàlá fi máa ń sọ ọ̀rọ̀ ọ̀rọ̀ kan tó wá ń bẹ tí mo gbọ́ lẹ́nu yín ẹnu yín láti gbọ́ wẹ́yìn náà lẹ́tẹ̀ rí pé anabi sàtàlá ni akàkánu tí àtẹ́lẹ̀ ni hmm. àmẹ́yìn lẹ́ẹ̀dẹ̀ máa ń sọ pé anabi ni látẹ̀sógún àkàkàdì anabi ni gbogbo wèrè wèrè tẹ́ bá ṣe hmm. ẹ̀yin tẹ́ ń bọ̀ lẹ́yìn generation ẹ má jẹ́ wọ́nra wọ́nra kó ba yín débi pé لا لا لا لا بعدين بعدين أفضل. طيب ẹwọ رواية عثمان بن أحمد إسناده لا بأس إسنادها لا بأس òun náà ni anabi sàkàlà sọ pé òkè yìí o ìpìlẹ̀ ibi tílẹ̀ ti bẹ̀rẹ̀. Allahu akbar. Ilẹ̀ ibi tí ó kàn dé tó ń kó sókè yìí ló ń kó sókè yìí. nígbàgbà àgbọ́yé àdíkù làwọn sàkọ̀ àhàkùn mẹ́fìlà ọ̀pọ̀lọpọ̀ báà báàlì báà báàlì àkọ́kọ́ ìjà àhàkùn wọ̀lá náà fi wà. ó lọ sí àwọ̀ àtú ìsàlẹ̀ ìsàlẹ̀ sùúrù tó fi kọ̀ ọ̀rọ̀ wá lórí tó bá jẹ́ tẹ́ ẹ bá wá sí gbogbo ayé kó ọ̀rọ̀ jọ tẹ́ ẹ bá sí gbogbo ayé kó yàtọ̀ bá ẹ̀yìn yorùbá yìí nìyẹn ẹ tú àdínú ẹ̀ dára ẹ̀yìn yorùbá ọlọ́run ní ọ̀la wà ní ọ̀la dàrí tẹ́ ẹ bá sí gbogbo ìgbésí ayé yìí kó ọ̀rọ̀ jọ ọ̀rọ̀ yín wá di góòlù tọ́bi kí n ti gbọ́ ọ̀rọ̀ tó ní góòlù ogun tẹ́lómi ní láyé tá a bá sóòtù wọn rẹ̀ bóyá kò ju góòlù yìí tó yìí báyìí lọ òun ló ti mọ̀ sọ́kẹ́ àlọ́run ah, tó pàkọ́lọ́n kẹ́ni láyé àníṣe gbogbo òkè yíyanyan bí tó ti wá bẹ̀rẹ̀ bí tó ti di ọ̀rọ̀ rẹ̀ kọ́ wa ti dé di òkè jábàlì òkè dáúlà gan ò lè dárò yìí dáúlà tọ̀ ní òdìdí òdìdí kọ́ńtì ò lè dárò yìí tó bá jẹ́ pé yẹn wá ní tó mẹ́rin tó fẹ́ yẹn wá fi ṣe wa nà sójú ọ̀nà ọ̀nà. ní ara sàbí wá bu gàrí gàrí ọ̀tún wọ́n báyìí òun náà wá fi ṣe sàárà ó wá pé ẹ̀yin méjèèjì tó yẹ já lọ rí owó ládàá nínú ẹni ó wá náà tó tó òkè ó tó òkè táà lọ́ọ́ rí ọ̀hún rèé bẹ́ẹ̀ àwọn akẹ́kọ̀ọ́ kan ní bẹ́ẹ̀ àwọn táǹsì ni wọ́n ti lọ fún wa lẹ́ni ṣùgbọ́n àná ẹ wá fún òkè tí ó gbọ́ ẹ̀yà ìbàbá wa tẹ́ bá ń wà ní ọba tó ẹ̀kú ká mọ́ gbàgbé ìwọ ayé àtọ́tọ́ bá mú wa o ẹjẹ́ àpè kọ́kọ́ wo bí òkè ìṣe ní láti báyìí ẹ̀rọ bó gbogbo ẹ̀yìn ẹ̀ ní òkè nílé o ibi tá a dúró bàwẹ̀ o ẹ̀rọ tó lọ pé sílẹ̀ o káwá lẹ́nìkan wa ní góòlù tó wá tó bẹ́ẹ̀ ọ̀tọ̀ sílẹ̀ lẹ́yìn kékeré yà á pa ibi tó ló dé tọ́bí ó wá dé yìí èrò eh, ibi ọ̀táwà aláṣọ ọmọ kan lọ lọ́ọ̀kan rọ̀ àwọn lárúbá fún tán lọ lọ́ọ̀kan ogun tó parí sínú ó wá lọ báyìí ẹni wọ́n bá ń gbé ọ̀kadà ẹ̀mọ́ bínú mọ̀ṣáì eh, ó wá tún lọ báyìí ó wá lọ báyìí ó wá lọ báyìí ó wá lọ sí káwá ní àkàn wá ní góòlì bẹ́ẹ̀ tó ní góòlì tó tó bẹ́ẹ̀ ẹni ó lè wá lọ rèé fi ṣe sàárà ibi ákíní ìpòṣe

ọkà bàbá ni ó kì bọnú àgbàdo ni lábẹ́ wá fi yíò ṣe sàárà ẹwà ẹ̀yẹ lásán kí sàbẹ́ wá da àgbàdo lẹ̀ pé yẹn yẹn sábọ̀ jẹ́ ládá kí sàbẹ́ ló gbà àtiwọ́tọ́ náà tó tókè úùdì yìí tẹ̀ ẹ̀ gbà yẹn ó parẹ́ ni òun lẹ́gbẹ̀ẹ́ ti sàbẹ́ àbẹ́bọ̀ àmọ́. alábìnrin ládàá tiẹ̀ kò ní bá ẹ̀kún wọ gàrí tiẹ̀ náà kódà ìdájí ọwọ́ kan ládàá rẹ̀ ò lè bá tiẹ̀ ẹ̀dá ti iṣẹ́ wo la fẹ́ ṣe láti gbé ní eléyìí nọ́bílà wo la yíyàn láti gbé ní eléyìí àwọn sàájà nọ́bí pọ̀ máa àwọn sàájà nọ́bí lọ́lá pa subhanallah jẹ́mọ́ mùsùlùmí àwọn ọ̀rọ̀ tí ìjírò tí mo fẹ́ sọ tẹ́lẹ̀ ni torí gbà tí bá ti rí ọ̀rọ̀ ṣẹlẹ̀ àwọn sàájà nọ́bí ṣiṣẹ́ o nígbà àkọ́kọ́ dé nígbà bá dé àwọn ṣẹ́kọ̀ọ́ aládàbí òmò ìbẹ̀rù tí a kì í ṣe láti kọ́tọ̀ ìgbà àkọ́kọ́ balẹ̀ sí kọ́tọ̀ tí mo wá rí àwọn oríṣiríṣi èèyàn tájọ pàdé awájọ bíra wa Nàìjíríà èrè eh, Bangladesh bangiri kálukú lábẹ́rẹ̀ kálukú wá sọ tiẹ̀ pléènì tó wá gbé wa láti kọ́tọ̀ wá ti jẹ́ dà tẹ bá máa dúró àwọn èrò tó gbé tó gbó wa ìwádìí ọ̀nà kan náà à ń ṣèlú kan náà à ń ṣelédè kan náà àwa balẹ̀ àwa wa ń gba Nàìjíríà bọ̀ nígbà táwọn kọ́ balẹ̀ òfin ìlú kan wá sí ilé ìlú kẹta kù ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam sàrìnàkà ìlà rahmat sani. nílẹ̀ àlẹ́. sáà nẹ́bí nìkan náà ló sì rí gbogbo ayé yìí báyìí ní mẹ́sẹ̀jì ó sì débi àwọn ẹ̀kan lànàbí lò ẹ̀kùn ọ̀run lànàbí wá lò ọ̀hábà nígbà wọn bọ́lẹ̀ ní jẹ́dá àbára bẹ́ mọ́ wá lọ sí Mẹ̀dínà tàbí wọn bọ̀ wá sí Mẹ̀dínà tàbí sí mẹ́rin ní òru ojú wa tó kìíní mú wá fi dára bí padà ọkọ̀ mú ah, èmi àti wọ́n sọ ọkọ̀ láwọ̀ ló nira lọ́rẹ́ alárẹ́mọ kárámọ́ra wa yìí dírẹ́bà tó wà wá ti ń sùn àwọn náà ń jí lẹ́mẹ̀wá dírẹ́bà àwọn náà wà ti ṣe àwọn náà tọ̀

Ẹṣẹ́rú ẹṣẹ́ bí èdíwá tó bẹ́ bí kára kò dì kára tàbí wà kò dì Ẹ̀mí inú wọ́n tó wá tù pé wọ́n lọ, inú wọ́n tó wá ń sí pé wọ́n lọ pé wọ́n wá, fara láàrín àwọn àgbọmọ ìtàbà àṣàhábí láàfin láàrín ẹbí ò bá sọ̀rọ̀ ó yẹ kí pé ìbẹ̀rẹ̀ sí ẹni máa ń bọ́ àwọn ìṣàdé aláwọ̀ àṣàlá àwọn tí kò jẹ ìyà tí a kí ní ìṣútú lò fún ibà ọlọ́yìn tábùkù ọ̀hún pàlá ìyá tí àwọn ṣàdé àlẹ́bùwà sàhámẹ́ ọ̀rùn tí ń bẹ́ẹ̀ nù àlẹ́bùwá lè ní pé àwọn sábà ilé ṣe sọ́dá kọ gàyọ ọwọ́ kan káwá wù àwọn sábẹ́ àlẹ́rù sádákà tí mi ṣe nù wọn olówó mi èyí ṣe bìṣẹ́ ìmọ̀ tí mi ìbí jagun nù wọn àìmọye onímọ̀ ni òyìnbó ẹ̀ ṣe bìṣẹ́ gbogbo jẹ́ ẹ̀mí wọn tán wá fi ilẹ̀ dá lórí ọ̀gá orí tọ́lọ̀ wá di fún wa ni pé ojú tí wọ́n kà lẹ́gbàá Muhammad sallallahu alaihi wasallam láti làwọn làwọn adé ṣe débẹ̀ ìlàjẹ́ gbà jíláyé tí la bá débẹ̀ àwọn ọlọ́mọdàbà yọnu sáwọn sàhábà wọn àwọn yọnu sáwọn sàhábà àti aláwọn ṣùhádà wọn àwọn aláwọ̀ àti ìṣòro ìlà Thank you. Sọ̀rọ̀ sọ́lọ́. Ṣùgbọ́n ó lòdì sí ìtòkì ìtàkàmẹ́sì. ànábì àti gbogbo àwọn tó gbà fún ìmọ̀ ìdílé náà àníyàn wọn ní òun ló pàtó pé ìmọ̀ ìdílé ló wà ní wọ́n ṣígun wá all along from Mecca torí pé ọmọ sí àríma pé ogun Uhud bóòlù ṣe wá jẹ́ pé inú Madina sáwọn ará Madina náà bára wọn jà ní tó fi wá jẹ́ pé ibi tí ó jìnà sí Madina ibẹ̀ ni ó ti ṣẹlẹ̀ so ogun yẹn àwọn kèfèrí àdánwò tó bá wọn níbi ogun Badar láti fẹ́ revenge wọ́n fẹ́ gbẹ̀san àníyàn wọn ni pé àwọn bọ̀ wá ká ànábì àti gbogbo àwọn tó gbà fún àwọn sáájú àwọn sigun wọ wá bá òjíṣẹ́ lá ní Madina tọ́mọtọ́mọ tẹbítẹbí tààràtààrà so àwọn kan mọ́ Madina wọn ìgbà tán wá dé àyíká ààyè yìí òun ni ìró tó kan ànábì pé àwọn kèfèrí mà ti dé hmm. kódà nínú àwọn tí wọ́n fi ṣe ìlérí táwọn fi ń ṣe ń jọ̀hún ni pé wọ́n kólé lọ́wọ́ wọ́n kó ọ̀nà lọ́wọ́ wọ́n tún kó aya lọ́wọ́ ìyẹn àwọn kèfèrí àtó ń jẹ pé báwọn ṣe ń lọ yìí imma nasrun so wa imma alhalak nǹkan parẹ́ yányán bá ti ń lọ yìí àti kò jẹ́ pé káwọ́ pa wọ́n rẹ́ hmm. àníyàn sàgbé wa nù nígbà hmm. táwọn ànábì gbúrò pé wọ́n dé ànábì wa pé àwọn sàkè wọ́n láwọn kẹ àwọn kèfèrí ti dé tòsí àwọn mùsùlùmí mẹ́ka ti dé bó ní sáàmù àwòrán ni wọ́n sábẹ́ ní al-amru amruka ya Rasulallah hmm. nítorí ọba ti wí náà ni nítorí ọba ti sọ náà ni àníwò wọn àrà ájáde náà ó ti yá náà nù àwọn sàbí ànábì tọ́lọ́wọ́n bá ròyìn sẹ́ẹ̀ fún gbogbo eléyìí àwọn téèyàn èyàn òní máa tí ìgbọ́ yé hmm. àti ẹ̀bá ń ka súnú òjíṣẹ́ ńlá Muhammad o bóòlù ti fẹ́ gbọ́ kùránì yé hmm. pẹ̀lú ròrí rẹ pẹ̀lú làákàyè rẹ làákàyè tiẹ̀ sániwọ́ hmm. so ló fi jẹ́ wípé gbogbo àwọn àyàtọ̀ lọ́n sọ pé àwọn tó ṣe pé wọ́n gbọ́ wọ́n gbà àwọn tó ṣe pé wọ́n gbọ́ wọ́n gbà tọ́lọ̀ fi ẹ̀wọ̀ orúgbẹ̀yìn Suratu Nur àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ibẹ̀ ká fẹ́ lò ìgbà tí ànábì wá ibi tó ti wá pàdé wọn òun náà láàyè yìí òun lógún yẹn fi ṣẹlẹ̀ ní àyè yìí Mm. torí pé ó yẹ kí wọ́n jọ mú ààyè ni pé ẹ̀yin ọmọ bọ̀wá mọ́ká ẹ̀yin àwọn náà wá pàdé yín gbogbo àwọn pàdé pàlọ́ àárín ọ̀nà ó ti wá jẹ́ pé wọ́n ká wọ́n ká nábì mọ́lẹ́ ní ìtọ́fàánù bàtà nábì wá dé pẹ̀lú àwọn sàábé wọ́n ti wá rí wọn pé wọ́n ti dárógún mm. sí ààyè yìí mm. àwọn sàábé wọ́n ti wá sọ fáànù nábì pé ó ń ṣe ọlọ́run àwọn táwọn wò lọ́ọ̀kan yìí àwọn nìkan kọ́ wọ́n dára wọn sí méjì yìí hmm, ọpọlọ tán lò ní pé ẹni tó sì tó lo ọpọlọ yẹn gbà náà hmm. kánà kafiran mushrikan nígbà náà tán pè ní Khalid ibn al-Walid tán nábì padà sọ pé sayfullahi fil ard Khalidu yìí ọmọ nǹpa ogun hmm. òun ló wá ní ọ̀nà tá a fi gbá ọjà ni pé ká dára wa sí méjì káwọn kan wà ní battlefield káwọn kan wà ní ẹ̀yìn ká máa wò wọ́n tó má ti rí fáwọn alákọ̀ọ́kọ́ bẹ̀rẹ̀ ìjà tán kán gba ọ̀nà ẹ̀yìn wá kán wá fi ànábì àtàwọn sàábẹ̀ rẹ̀ sáàrin ẹ̀yìn ẹ̀ máa bá wọn jà wájú ẹ̀yìn ẹ̀ máa bọ̀ wá lẹ́yàtàtẹ̀yìn èròǹgbà wọn nu bá sí ànábì sallallahu alayhi wa sallam ọwọ́ ah! kó àwọn sàábẹ̀ kan jọ ẹ̀yìn ẹ̀ lókè yìí òkè yìí náà pè ní jábàlù rùmán òkè tẹ́wọ̀ yìí òkè tẹ́wọ̀ yìí sẹ́rí òkè tẹ́ ń wò yìí òun là nẹ́bì ní ká dúró sí di sin òkè tẹ́ ń wò lọ́ọ̀kan yìí náà ni wọ́n pè ní jabalu roman so jamu arọ àwọn tí wọ́n tí wọ́n máa ń stretcher àwọn tí wọ́n máa ń ju akọ pé tafatafa hmm. pé ẹ̀yin ẹ dúró láàyè yìí anabi wọn sọ fún wọn pé ìbò anabi nìkan fún bẹ́ẹ̀ anabi ní on no condition iná ní kẹ́ ẹ fi sọ̀kalẹ̀ láàyè yìí o àtìgbà tẹ́ bá gbọ́ pé mo ní ẹ sọ̀kalẹ̀ bí n bá ti ní ẹ sọ̀kalẹ̀ gbogbo bá ṣe òkó gun orí ẹ sá dúró ń bẹ̀ náà ni wọn bá pàdé ikú ń bẹ̀ àwọn sàbẹ̀ sí làwọn gbọ́ ànábì wọn ni ìwọ ni ọ jẹ́ aṣíwájú wọn ẹni tọ́lọ̀ ẹni tí ànábì fi ṣaṣíwájú wọn jọ náà pé àmẹ́rù àwọn tí wọ́n wà lókè yẹn òǹkà wọn wọ sixty eight àwọn kan ní seventy ni wọn orúkọ rẹ̀ ń abdullahi ibn jahsh radiyallahu ta'ala tẹ́ bá ti gbọ́ sàbẹ̀ kí ni ká ṣe kí lẹ́jà máa ṣe radiyallahu abdullahi ibn jashi hmm. ó wá dúró níbẹ̀rẹ̀ ogun ọ̀rọ̀ pọ̀ lórí ogun odò gan ṣùgbọ́n ìwọ̀nba tí ọlọ́run bá kàn ní kárí sọ torí ó ní agbára gan wọ́n dúró wọ́n wá dúró ṣẹ́rí dúró tán wá dúró yẹn hmm. àwọn tí wọ́n wá wà lọ́ọ̀kan nínú àwọn kèfèrí tán dára wọn sí méjì hmm. wọn ò wá lè takété wa mọ́. Allahu Akbar. ogun wá bẹ̀rẹ̀ triumph wá wà fáwọn mùsùlùmí fi bidayati al-ma'raka hmm. àwọn mùsùlùmí ló jẹjà hmm. níbẹ̀rẹ̀ ogun nígbà tí wọ́n wá jíjà òkè yọ pé hé sí èsè nǹkan ṣẹlẹ̀ ní bádìrì ló tún fẹ́ ṣẹlẹ̀ yìí nǹkan dé aparun níbẹ̀ àwọn parun ní ogun tàná tòní yìí náà kójúmọ́ rí bí hmm. gbogbo ara lògùn ẹ̀ ẹ bá wọ pé wọ́n bá tàpọ̀ ara wọn pé ẹja ẹja sálógun ẹnìkíní ti fẹ́ máa kú ẹnìkejì ti fẹ́ máa kú níbẹ̀rẹ̀ ogun so gbogbo àwọn nǹkan tí wọ́n ń jábọ́ lára wọn ní nǹkan hmm. ogun ọ̀rọ̀ ogun hmm. Hmm. ti ń jábọ́lẹ̀ níbẹ̀rẹ̀ ogun so ànábì wa ni ẹ eh, ok àwọn náà ti fẹ́ máa sá lọ wọn àwọn tọ̀hún tán sì ń bẹ àwọn fàríkù yẹn àwọn sì ń bẹ dúró sí táwọn eléyìí ti fún ànábì sọ fún ìgbà tí wọ́n àwọn sàábé tó wọ́n wà ń sálẹ̀ wọ́n ń sa ọ̀rọ̀ ogun pípé ok ẹja mọ̀ sí àwọn tó wà lókè wá wò pé látẹ̀kan àwọn ọmọ ìyá wa wọ́n ti kọ́kọ́ jagun hmm. àwọn ti ní chance àwọn ti wọ́n ti wọ́n ti wọ́n ti ní fọ́bùlà alẹ́ yìí náà hmm. àwọn ti lọ́là hmm. ẹ̀kejì tá a bá tẹ̀ tún wá pàtẹ́kì níbi four segment tó ṣẹlẹ̀ yìí ó yẹ ká lọ ràn wọ́n lọ́wọ́ ká lọ bá wọn kó ọ̀rọ̀ ogun ẹni tí ànábì sallallahu alayhi wa sallam tó wá fi ṣe aṣíwájú wọn lórí òkè yẹn tí mo pè ní abdullahi ibn jahsh tí wọ́n sọ fún wọn pé wàsíyàtò rasul àṣọ́lẹ̀ ànábì ànábì ni ó dìgbà tá bá gbọ́ pò ń bọ́ kúrò ibi eré yìí nàná sì ní àpé ànábì gbà lérò ni wípé hmm. tógun bá tógun bá sì ń ṣẹlẹ̀ lọ́wọ́ ibẹ̀ náà ti sá lọ yìí àwọn tá sì ní ká máa wò lọ́ọ̀kan pé sábà ti ń bọ̀ ká jù wọ́n ní hmm. ni ah, ta kété yìí àwọn náà lè túmọ̀ wá yìí tó bá wá jẹ́ bẹ́ẹ̀ kí wá dúró bíbà yìí sí wọ́n àwọn náà wọ́n exercise discretion náà àwọn ni pé hmm. ẹ jẹ́ káwọn náà pé níta ànábì gbà lérò ẹ wò hmm. wọ́n sọ pé ẹ̀yà ànábì ní ìrírí kan gbà ní hmm. ẹ̀ ó ṣe ṣe kan wọ́n pé èròǹgbà ànábì ni wípé níbi ogun yìí tó bá ṣe kiri. yóò àmọ́ dàbí irú bá ṣe lọ ṣe ṣe àdùn bíi láìsọ lè yá na àdùnkùnmọ̀lá àtọ́rọ́ ìlà fi ìbàdí kòrò ìlọ tí ká lo irú ṣe àdùjọ náà bóyá làwọn tó wà lọ rò bẹ́ẹ̀ pé ah, bí a tánà bí gbà lérò ní ogun àti jẹ́kọ̀ọ́ rẹ bí ẹjọ́ àánú bọ́lẹ̀ ká lọ rí kóńkó ogun tókù àwọn tí wọ́n máa ń ṣe fáànù fáànù tó máa ń tẹnu àgbùgbò. Eh, ibo abẹ ebi ń gánbọ̀ abẹ mo ti fẹ́ àṣetàlíkì lórí ẹ̀. ẹ àṣetàlíkì eh, lórí ẹ̀ bí ìbílẹ̀ la àṣetàlíkì lórí wọ́n wá tí nǹkan yẹn wá ṣẹlẹ̀ tán hmm. so ẹni tó jẹ́ aláṣẹ yẹn wọ́n sọ fún wọn pé hey asọ́lé ànábì hmm. àwọn á ní lóòótọ́ àwọn gbọ́ àwọn mọ̀ pa asọ́lé ànábì ó yí hmm. àwọn náà àmọ́ tá ànábì gbà lérò o àwọn tọ̀hún ní ẹni èyí wọ́n sọ pé no alódìgbà tá a bá gbọ́ pa ànábì ni ẹ̀yin tẹ́ wà lórí òkè yìí o ẹ máa sọ̀kalẹ̀ bọ̀ àwọn sàábé yòókù sì ti bízì níbi àwọn ọ̀rọ̀ ogun àwọn náà bá ní ẹ jẹ́ káwọn náà lọ sa ọ̀rọ̀ ogun bí wọ́n ṣe ń sọ̀kalẹ̀ báyìí ọ̀gọ̀rọ̀ wọn bí wọ́n ti ń sọ̀kalẹ̀ báyìí gbọ́gọ́rọ̀ wọ́n ti ń sọ̀kalẹ̀ báyìí gbogbo àwọn tó kù lórí òkè rìwáyà kan ní wọn ò ju fourteen lọ ẹgbàá wa kan ní méjìlá ni ó ń ká wọn ṣáàjú bíi méjìlá mẹ́tàlá mẹ́rìnlá nǹkankan lọ àwọn tó wà lọ́ọ̀kan táwọn ti dá dúró táwọn bẹ̀rẹ̀ tí ń bá wọn pé wọ́n dúró tẹ́lẹ̀. inú wọn sì ni ọ̀gá ogun yẹn wà tó ti padà sí Khalid ibn Walid ló bá ní àà òkè tí àwọn tí wọ́n jù wá ní ọkọ̀ yìí máa ń fẹ́ rí hmm òkè yìí máa ń fẹ́ rí hmm. àwọn sọ àwọn àwọn ìṣe rìláàsì pé ah, wọ́n ti sá lọ wọn ò lè dé bí mà àwọn tó kàn yìí sẹ́ni bá ṣe ń sọ̀kalẹ̀ àwọn tó sọ̀kalẹ̀ ọ̀gọ̀rọ̀ wọn àwọn tó Abdullahi ibn Jashi wá rí bá sọ̀rọ̀ pé èmi ò dúó àwọn náà èmi náà ò dúó sànàbí fi sọ pé hmm. ọ̀yá ni hmm. bá Khalid ibn Walid kan ní ẹ̀yin ẹ̀yin kèfèrí ẹ̀yin bó ṣe pèrè àwọn jọ́nà pé ya qaum ọ̀yá òkè yìí ti fẹ́ rí ẹ̀já gbàbẹ̀wọlé táwọn eléyìí ọba ju akọ̀ bóyá kò lè ju akọ̀ mẹ́tàlá yìí náà lọ hmm, ọya àwọn adébẹ́ta dọ́dọ̀ wọn hmm. ọya ẹ̀yìn bíi two hundred ẹ̀já sí lọ. Allahu Akbar. bọ́n ṣe ń ṣíbọ̀ báyìí. tọ́ọ̀tù ni kọ́lọ̀ bá dọ̀rọ̀ ká ká ká níbi ọ̀rọ̀ ogun hmm. ṣẹ́ni tí àwọn ti ń ṣíbọ̀ báyìí káwọn eléyìí tó sọ pé à ah, wọ́n ti ń ṣíbọ̀ fa kàtàkàtà pẹ̀lú ẹ̀sìn wọn wọ́n ti ká wọn mọ́ eré òkè yẹn gbogbo àwọn méjèèjìlá àbáwọn mẹ́tẹ̀ẹ̀tàlá tó wà ń bẹ̀ ni wọ́n bẹ́ lórí tẹ́yányán nínú àwọn sàbí ànábì sàfẹ́lẹ̀ radiyallahu ta'ala anhu èyí ò ní kakọ́ àwọn tán wá sọ̀kalẹ̀ tán láwọn ń sa ọ̀rọ̀ ogun hmm. àwọn tán tí wọn ò tètè fura tán ká mú tán ṣe kíní tí èsì pa ẹni tó ti lọ sinmi pé tán fọ sẹ́ẹ̀nù tán gbogbo àwọn tán sọ pé gbogbo wọn náà bẹ lórí hmm. lórí lórí pé la ilaha sàdábì ni ẹ wí pé ẹ ságbà fọlọ́run ẹ sì da gbogbo kàmáwá jáde náà bá àná yìí lẹ̀ hmm. gbogbo ẹ̀ náà tó bí náà nù ó bí wọ́n ṣe wá ká wọn mọ́ wọ́n ṣe ń pa gbogbo wọn mọ́lẹ̀ ẹni tí pa mọ́lẹ̀ hmm. in fact kí wọ́n tó rí arrange hmm. ẹ̀mí ti sùn kọ́dà níbi ogun yìí nínú ibẹ̀ ni àkọ́kọ́ náà nínú ogun gbogbo ogun tá ànábì jà hmm. òun logun tí wọ́n rí tó wà tí casualties ìyẹn ni pé tí mùsùlùmí kú jù ẹ̀nínú ẹlẹ́ẹ̀kejì ogun yìí ni ànábì ti ṣẹ̀ṣẹ̀ jù tó rí nira jù ní gbogbo ogun tó lè máa na zàtíyàtù rasulillahi sallallahu alaihi wasallam ṣàfihàn rẹ̀ ogun yìí ló ti ṣẹ̀ṣẹ̀ jù hmm. kọ́dà ibẹ̀ yìí ni wọ́n ti kárù bàyíyà rẹ̀ ọ̀kan nínú àwọn èyí mẹ́rẹ̀ẹ̀rin ẹnu ànábì ń rọ́ fún ẹ̀jẹ̀ báyìí ni ogun yìí nìkan náà ti proclaim tura àwọn kan ti sá pé yéè bàtà tí wọ́n ti pa àwọn èèyàn ẹ̀jẹ̀ ti ń sàn lọ làwọn kan ti àwọn kan wà àwọn kútìlá muhammad oh, oh, kútìlá rasul wọ́n ti pànábì so àwọn míì ti ń proclaim pé tọ́ ìbítọ́lọ̀ ní ìsìlámù ìbítọ́lọ̀ ní yóò dé náà ìsìlámù ti tán o ẹ̀yin ará madina anábì ti lọ àwọn kan ti gbé pàápàá jùlọ àwọn mànáfèké hmm. ayé ní òsí àwọn wo làwọn èyí hùn torí kò dàrú lọ́dọ̀ ọlọ́run kò dàrú lọ́dọ̀ òjíṣẹ́ ńlá muhammad hmm. kò dàrú lọ́dọ̀ àwọn sàábì ànábì àwọn tó ṣe wípé hákù wọn ni ká tààrọ bọ àlẹ yìí hmm. radiyallahu anhu so àwọn mọnàfìkì ó láàyè wọn wọn ti máa ń yọ sẹ́yìn hmm. àwọn bíi qais ibn al-jadd hmm. so ibn salud abdullahi ibn ubayi ibn salud àtàwọn tí wọn rí kó mara àwọn sọ pé ẹgbàgbé ẹ islam ti tán wọn ti pànẹbì sọhùn wọn ti ṣe àwọn sábẹ iye rẹ gan gbogbo wọn tó ti bá a lọ ti bá a lọ kó tó di pé àwọn kan nínú àwọn èyí táwọn kan gbọ́ pé anábìkíní kan tó Ragabu ànábì sàtẹ́là mm, àwọn tí wọ́n wá yẹn láwọn kèfèrí tán sígun wá yẹn immediately tán rí kìíní yẹn pé yes first chance wọ́n tún sáré padà ní hálù ní ẹgbẹ́ lálàsí wọn yẹ ẹ má dúró tó tán bá fi rí fọ́ọ̀sì padà ajẹyàn wa ń sùn so wọ́n ṣe tún wá sá padà nù sísá padà tán wá sá padà wọn ni wọn wá padà wọn wá ń dùn lọ pé hàn hàbí ní ìgbèkèlè bádàrí tiwa náà ní ẹ̀yìn tí tí ò ní tòun ló wá fà tó fi jẹ́ wípé gbogbo ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yẹn látara ọlọ́mọ ní máa dé nǹkan mọ́sábàbí o àmọ́ hmm. tó bí òun náà ní sísọ̀kalẹ̀ táwọn tí wọ́n sọ̀kalẹ̀ hmm. tànàbí ni ẹ máa wò wọ́n hmm. táwọn náà wá ṣe òun ló fà tó fi jẹ́ wípé ọlọ́run ànábì sallallahu alayhi wa sallam kọ́dà níbi ogun yìí lànà bí ti fẹ́ sì wí àtọ́lọ́ ní laysa laka min al-amri shay'un àmọ́ sì wí o tọrọ wò lànà bí fẹ́ wí alayhi salatu wa salam òun ni wípé nàbí sọ pé kayfa yuflihu qawmun so ṣújà nàbí yòówùn sáwọn àwọn àlìhùmọ̀ yóò sì jèrè báyìí lédi pé kẹ gbàfẹ́sìn ọlọ́run lẹ́wọ́ á tún kànyàn lẹ́yìn lẹ́yìn tọ́lọ́ lẹ́kùn dá lọ́gbẹ́ àwọn wà ní àà ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọlọ́run ọba tó máa ma kana wa ma yakunu wa ma lam yakun law kana kayfa yakun bó ní nǹkan wọn ò rí tí ó bá ṣẹlẹ̀ ó ti yọ́ lọ́hun pé gbogbo àwọn tí ó sẹ́kù yà wọn Khalidu yìí ó padà di sàábè rẹ̀ mọ́ ṣe pé ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ tó ànábì sí i ó ṣe fún àwọn ìlà àkókò wọn fún. kí Khalidu bin Walid bá wá jẹ́ kéfèé rí jọ tí ọlọ́run wá ní kànábì ó mọ́ sí ìwísírú àwọn kọ́ọ̀lì dùjọ́ náà hmm. ẹ̀dá kò sáwọn sọ̀hábà tó yẹ pé sísọ̀kalẹ̀ wọn lórí òkè tọ́lọ́ ló sábàbí sáwọn ló yẹ ká máa bẹnu àtẹ́lù pé sáwọn lá máa bẹnu àtẹ́lù àbí kí ẹ̀kọ́ wá torí pé wọ́n sọ̀kalẹ̀ torí inú àwọn ọ̀rọ̀ yìí àwọn alábòsí gbogbo àwọn eléte kéte àwọn alátẹnujẹ àwọn òkúrọ́ náà Nàìjíríà náà irú àwọn ọ̀rọ̀ yìí náà máa ń wú jáde láwọn sábẹ́ lẹ́ ń sọ gan tánàbí ní kí wọ́n dúó láàyè kan tí wọ́n ti àìgbọ́rọ̀ sí ànàbí àìgbọ́rọ̀ kan náà sí o àìgbọ́rọ̀ kan torí pé wọ́n ti fi dàkan dúó ẹ̀ abáwọ̀ ṣàlàyé àrẹ o wọ́n ti dúó ńgbà tánàbí ni wọ́n dúó àmọ́ àwọn rò pé ẹ dúó tá a ní ẹ dúó yẹn ni pé ẹ dúó ńgbà tó gun bá ń lọ wọ́n ti gbà ń gun ti tán kí là á mọ dúó sí ìṣíàdù táwọn ṣàbẹ̀ ṣe jọ náà nù àmọ́ fáyidà tó yẹ ká mú ń bẹ̀ èyí tí wọ́n fi mọ lọ rèé mú àbùkù àwọn ṣàbẹ̀ bẹ̀ ṣe pé ọ̀ fi yíò lu àìlẹ́kọ̀ọ́ tiẹ̀ fáídà tó yẹ ká wá mú bẹ̀ gẹ́gẹ́gẹ́gẹ́ ni pé ah àṣẹ mú kálàfà nábì àṣẹ kéèyàn ya pàṣà nábì àṣẹ nǹkan bú ni tí ẹnu káwọn sàábé tí wọn lẹ́mí àti yapa nábì táwọn kan rò pé táwọn gbóyé ní ọ̀rọ̀ ànábì ni pé tógun bá ń lọ ẹmọ bọ́ọ̀lẹ̀ táwọn wa lọ gbọ́ ayé pé bóyá ìyún nìkan ni tó ti jẹ́ pọ́rọ̀ ń débi pé ẹmọ bọ́ọ̀lẹ̀ àti tí ń bá tó sọ pé kẹ́ bọ́ọ̀lẹ̀ ẹnu ìyípadà díẹ̀ ẹ̀wọ̀ ìfakọ́sọ rẹ̀ lórí àwọn sàábé ẹ wo repercussion rẹ̀ orí àwọn mùsùlùmí jọ náà kódà ẹ wo repercussion rẹ̀ lórí àdẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam ẹ wá padà wá wò jẹ náà gbogbo àwa táwa wá ń yapa nẹ́bì ibi tó wá pọ̀ ń kọ́ ẹlòmíì tí ó mọ mọ́mọ́ takò ànẹ́bì ń kọ́ ẹlòmíì tí ó jáde pé àníṣẹ́ eléyìí ìgbà bí súnà ní ẹ ẹni súnà ni ẹlẹ́kùn ìwọ́ tí wà máa náà lórí kìíní kan súnà ni kìí sọ̀rọ̀ yẹn àwọn sàábì àmẹ́dùwà Muhammad sallallahu alaihi wasallam ẹwọ ẹwọ tó ṣẹlẹ̀ ẹwọ bó ti wáyé tó gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ báyìí àìwá máa fi bẹnu àtẹ́lù wọn o máa sọ wájú pé ẹ̀rí nítorí nǹkan tó fẹ́ kó lójú ogun náà sáré ń bọ́ lẹ̀ irọ́ wọ́n tún lágbóyè kan bẹ̀ àgbóyè tẹ́lú wípé gbogbo tó bá kó lójú ogun kìí ṣe tí o wọ́n kọ̀ọ̀kan kó Muhammad sallallahu alaihi wasallam ànábì ló jẹ́ mọ́ pé pé ó yá ìwọ yìí oyá ẹ̀yìn eléyìí ẹ̀yìn ọlọ́mú yìí ẹ̀yìn ẹni yìí kálímọ̀ pé ẹ̀nà kálímọ̀ pé àmójúgbó kínní kèé sojú kòkòrò táwọn tó bẹ jẹ kọ́ ojú òkòrò pé èrè ogun ló délẹ̀ yìí ẹjá tí wọ́n dé ṣe kí mọ́ àwọn tó kù wà kó mọ̀ já wọn nìkan ẹ̀yìn tẹ́ ládáná tó ń ṣe kó mọ̀ já wọn nìkan ní wọn mọ̀ pé ọlọ́ba ayé ló sáwọn sàhábà ọlọ́ba ayé ló sáwọn sàhábà ọlọ́ba ayé ló sáwọn sàhábà radiyallahu ìgbà ó gbọ́ pé ẹni mo ti wà lọ́nà ìmúra ó ti wá sí mi kalẹ̀ tí plane to land ìgbà tí màá padà ibi sí WhatsApp bí alánàkọ́ ni tí mo rí message ẹ̀ ó ní mọ bóun sálámọ̀ sáwọn yẹn ní ìmọ̀ sálámọ̀ sáwọn bóun. Uh, uh, a dúpẹ́ ìfẹ́ rẹ̀ tó tàbí àmà ìyànjú ìdájọ́ ló ìdájọ́ ló fẹ́ o <laughs> ìdájọ́ àmọ́ bó sálámọ̀ tí ó àmọ́ sọ pé ọlọ́run lágbájá náà ni àmọ́ bó sọ pé kí yọnu ọlọ́run bá sàhábà ẹwà ẹwà bóyá ká níbi ọ̀rọ̀ tí ṣètò wá sọ hmm. nípa tó sọ̀rọ̀ nípa pípa nípa ìfọ̀sọ́lá wọ́n fi ọgbẹ́ sànàgbèrè yín hmm. owó àwọn bá wọn sófin tí wọ́n ti gbá ti yan kọjá àlà hmm. tí wọ́n fẹ́ dúró níbi àlọ́ ọlọ́run àwọn tẹ́ tó sọwọ́ tó bẹ̀rẹ̀ ti tàbùkù ànábì nínú àwọn tó bá ti gbẹ̀rẹ̀ bí kọjá albashar hmm. wọ́n ni ar-rasul huwa bashar wulaka albashar hmm. tí bá ti sọ̀rọ̀ ọ̀rọ̀ tó bá ọ̀rọ̀ tó jọmọ́ bashariya hmm. wọ́n ni èyàn alùsùn lẹ́ ti fi kí ni o ẹ̀ ti takọ̀ ànábì ànábì lè ṣẹlẹ̀ láàrín sọ fún wa pé ànábì wa muhammad sallallahu alaihi wa sallam huwa tó bá jẹ́ mọ́kọ̀ pé abúdù ni a ṣàlàyé ẹ̀ ṣùgbáwé àmà sí ànàbí ṣùgbọ́n àwọ olè wá sí lọ́wọ́ bá sọ́wọ́ àti aláàfin kí ní ó afọ́nà rẹ̀ wọ̀lì haza ó sílẹ̀ ilé ìnàbùsọ káfílì bá máa tẹ̀lé wọn ni kan sọ pé bó ti sàlámà ìṣọ́ sàlàyé fún wa pé ànàbí kankan bá ìṣẹ̀lẹ̀ sànàbí lójú ogun kúta búkú anábì wa ó sọ àṣẹlẹ̀ Hmm. ọlọ́run bá wá ní kíní o ń ló dà ìsúná ìpín ọlọ́run bá láwà máa sùn hmm. ṣùgbọ́n nílànà ta ni o kò dàbò rárá láti mú parọ́ ní àlékútúbí. pẹ̀lú ògùn ọlọ́run mo rò pé eléyìí ni first segment lórí àlàyé lórí ọ̀rọ̀ ọ̀pọ̀ ó tún kó àwọn kókó kan tí hmm. wọ́n ti pè àdáni báyìí ìdí ni láìtàlá á jẹ́ pé rẹ̀ so kò náà sin àwọn sàbíhùn gan sí eh, ọ̀rọ̀ ń bọ̀ lórí ẹ̀ bá dà sọ́lá n padà tún ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà tí ogun yẹn lọ tán èyí lè ní lajà àlà tó lọ́wọ́ bá kó gba eléyìí náà ní ìjọsìn lọ́wọ́ kó fi sínú ìdáná hasanati ẹnì kọ̀ọ̀kan wa wà á sọ àwọn apá wọ́n sọ ẹnì kọ̀ọ̀kan wa adáwọ̀ bá wọn kàdà mo ní kẹ́wọ́ bí nípa ìmú tàdá kọ́lá sí àdíjẹ́ mọ́ta ọdún ọ̀la ti wà báyìí ọdún ọ̀la ti wà báyìí ọdún ọ̀la ti wà báyìí وإلى أبانا السلام إن شاء الله